الله والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في باب قول الغلام والجارية في الحديث الثالث والعشرين من كتاب بلوغ المرام وعن أبي وأن أبي السمح رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغسل من بول الجارية ويرش من بول الغلام أخرجه أبو داود والنسائي وصححه الحاكم àdéhìí ẹgbẹ̀rúndínlọ́gbọ̀n nínú àwọn àdéhìí tó wá nínú sura Bulughul Maram kẹrì mọ́mù sáfù Ibn Hajar rahimahullahu ta'ala. wọ́n yà àdéhìí wá láti ọ̀dọ̀ ọ̀dẹ̀ sẹ́mẹ̀ ọlọ́run tó yẹnu sí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkí àti ọlọ́run ọba kó máa bá sọ ẹgbẹ́ ìdòwò fẹ́ lòmìnbọ́ọ̀lù ìjẹ̀ríyà náà máa fọ aṣọ nítorí ìtọ̀ ọmọdé obìnrin wọ̀nyọ́ sùnmí bọ́ọ̀lù ìwòlá á sì máa fa omi sí aṣọ nítorí ìtọ̀ ọmọdébìnrin. أبو داود أتى النسائي عن أبي ذر الإمام أبو عبد الله الحاكم النسابوري àwọn náà gbé jáde nínú tí àwọn inú ti awon sẹdọ yìí pé àdéhùn yẹn àdéhùn tó gún gé ni. àbẹ̀sẹ̀mẹ̀ tó gba àdéhùn yìí wá wọ́n lórúkọ rẹ̀ ní ìyá àdẹ̀. ọjọ́ ọ̀kan nínú àwọn ọmọ ní ọmọ àbáyé Muhammad sallallahu alaihi sẹlẹ̀. àdéhùn ẹ̀yọ̀ kan yìí náà ló ti gbà wá. àbùsàmà ọlọ́run pé ọmọ sí olóòtú ọlọ́run rẹ̀ kí àtẹ̀lẹ́ náà kó máa bá aṣọ ẹgbẹ́ máa ń aṣọ mímọ́ ó lè jẹ́ rí nítorí ìtọ̀ ọmọbìnrin kékeré. ويرش من بول الغلام ṣùgbọ́n àwọn kan mi sá sọ nítorí ìtọ̀ ọmọkùnrin kékeré. وأنا أبدأ في أنواع ماذا في أبو داود في النسائي الحاكم مؤمنة في البداية تساوي التأويل من رواية الإمام ابن خزيمة رحمه الله من صحيح أو السمح كنت أخدم النبي صلى الله عليه وسلم وجاءت عن نبي محمد صلى الله عليه وسلم فأتي بحسن وحسين إنما بحسن كبحسين وأبا النبي صلى الله عليه وسلم أو إكينك ديوانتيتي وما عن نبي محمد صلى الله عليه وسلم فبال على صدره أما إباحته كان النبي صلى الله عليه وسلم لا فجئت أرسله ń bá wá láti wá fọ ìtàn yẹn kúrò lára ànábì ba alaihi wasallam faqal ànábì wa dáhùn wípé yughsal min bawl al-jariyah tó bá jẹ́ pé ìtàn ọmọdébìnrin ńlá máa fọ ṣùgbọ́n tó bá ti kéèké ọmọdékùnrin ni pé wọ́n mi là má ọmọ mi sí. láì pínpín yẹn ọ̀dùnkún náà. nínú ìjẹ́ ọmọ àdọ̀ káàdì sọ̀rọ̀ àṣẹlẹ̀ àwọn tó ti tẹ́ fún ànábì ní wọ́n gbé àwọn ọmọ yẹn wá bá ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ hasan tàbí hussein nítorí pé àrífẹ̀tù ismi sọ̀bìn bí àìníyí ليس له تأثير في الاستنباط nínú orúkọ ta ni nínú àwọn ọmọdé yẹn kò lórí kankan nínú bá a ṣe ń yọ òfin kò ní nǹkan tuntun tí ó mú wa ìtọ́kàjà ni pé ọmọdé ni so yọ̀rọ̀ ṣàfihàn fún ẹ bóòlù anábì sallallahu alaihi wasallam já láàánú bóòlù ní kẹsì pọ̀ lọ́kàn anábì sallallahu alaihi wasallam bóòlù anábì ńlá síwájú fún gbogbo ọmọ anábì àdá gbogbo ọmọdé wa bá ń bọ ọmọdé ṣeré ó tún gbé lẹ́yà débi kọ́ ọmọ tọ̀sí láyà tó túmọ̀ sí pé àwọn ọlọ́pọ̀lọpọ̀ gbà ọkàn wa ti le jù ọmọ ọlọ́mọ nù ó tilẹ̀ jẹ́ pé ọmọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ náà tẹ̀ nù ṣùgbọ́n tí àwa jẹ́ni tó ṣe pé tí wọ́n gbé ọmọ wa fún wa bẹ́ẹ̀ ọmọ wa gan ni lọ́mọ àti ń bọ́ ọmọ tèmi tó máa bá ti bẹ̀rẹ̀ sí ní sunkún ló tún máa jáde máa kó pamọ́ ọmọ ọmọ nù tó bá jẹ́ ọmọ ọlọ́mọ ńkọ́ ṣùgbọ́n àlọ́ torí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam wọ́n fẹnu kunu pẹ̀lú àwọn ọmọ wọn ẹni tó wá rí wọn náà lágbá tó wà lórí wa ní à ẹ̀ ń kí ti àwọn ọmọ yẹn ń bẹ́ẹ̀ ni à ń kí ti wọn. èmi ọmọ mẹ́wàá àwọn ni pé ń kí ti ta nínú àwọn ìṣòro náà sọ wọn kí ni káwọn aṣọ rẹ̀ kí wọ́n ti kọ́ lọ́ọ́ fi yọ̀kẹ́ kúrò lọ́kàn rẹ̀ nítorí délé ìkẹ́ni kíláà náà sọ̀rọ̀ lọ́wọ́ àwòsílẹ̀ wọn yóò rìn jọ kan wọn forí kalẹ̀ lọ́kọ́ nínú àwọn ọmọ ọmọ ẹ̀ hasan tàbí hussein wọ́n gun ẹ̀yìn anábì sọ̀rọ̀ lọ́wọ́ àwòsílẹ̀ wọn gbàgbọ́ anábì forí kalẹ̀. Gbadé pa ọ̀pọ̀ wa. Ah. Wọ́n á tún wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé e tí ọmọ tó ń pè ẹ̀sìn bàbá òun bàbá òun náà ló ń sẹ́kìn òun. alágbètò mú akékin ni á wọ́n tún àwọn olùkùn kò fẹ́ gbọ́ kí òun ọmọ lẹ́yìn. ìwọ́n náà fi sọ fún àìsàn náà wọ́n ti bẹ lórí ìforí kan lẹ́yìn. ẹni tó wá gbàdí sìn wa ó ní mo bá gbórí òkè pé kí ni ṣẹlẹ̀ ẹ̀rú kan náà ìtàn àbí ti kú ni ìwọ́n àìsàn náà tó ló ti pẹ́ jù ó ní mo bá rí i pé ọmọ ló ti ẹ̀gbọ́n ẹ̀yìn ànábì tó ń lọ. tó mọ́ra mo tún sáré padà sí ìṣẹ̀lẹ̀ kan. tòun àti wọn á kí wọn kan àwọn tó wá kí wọn lẹ́yìn ànábì tó bá fún wa. ẹrú bá wọn nígbà tí ẹ tó gbórí sókè tẹ gbórí òkè ẹ tó gbórí sókè tẹ gbórí òkè ẹrú bá wọn ti pé nǹkan kan ṣẹlẹ̀ o. pé má ẹ̀kọ́ òní sọ wípé kọ́mọ̀tì gbogbo èèyàn ní òkùnkùn máa ń bẹ nu ẹ̀dẹ̀ olùkẹ́kọ̀ náà kọ́ ọ̀rọ̀ sísọ àkàràǹkọ̀ wa sẹ́nìkẹ́ wa sọ pé ń bọ̀ wá ọ̀la láti kù ẹ sì retí lọ́la ẹ̀ rí ilẹ̀ ọ̀tún lámú ẹ fóònù ẹ̀ tí fóònù tí ọba wọlé ẹ fóònù ẹ̀ lómi láti wádìí ní ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ní fóònù yìí yẹn èmi sọ pé ah, nítorí bàtà fi fóònù ẹ pé ẹ̀rú gbà ọkọ mọ̀tò kí wọ́n tó lásìdẹ̀ǹt kí wọ́n ti kí wọ́n kú ẹ sọ pé ẹ̀rú gbà wà kí wọ́n ti kí wọ́n tó níyọnu lọ́nà wọ́n tó bàjẹ́ wọn ò lè kọ̀ntínú ìwà ti pé ọkọ mọ̀tò pé mọ̀tò lásìdẹ̀ǹt lásìdẹ̀ǹt bá wà bẹ́ẹ̀ náà ni ẹlẹ́rù gbà wà wọ́n fẹ́ẹ́ tètè gbé ṣe wọ́n ti ń kẹta tẹ̀lé anabi sallallahu alaihi wasallam wọn ní nǹkan kan ṣẹlẹ̀ ọjọ́ títí wọn gbà tí mo forí kanlẹ̀ ọmọ ara mi yìí ó gun ẹ̀yìn mi mo wá fẹ́ ogun ogun gbádùn débi tó fẹ́ tó tóbi pé ń gbòòrò sókè tó fà á lọ. irun jẹ máa ní ẹ bá ẹ ọ kéré. àwọn mímu jẹ̀mú ti bínú láyé tí wọ́n ti pò kéka lórí wọn kékeré ní ṣẹlẹ̀ ṣùgbọ́n subhanallah àwọn ẹgbẹ́ kò ní gbádùn ló ti fẹ́ àwọn ọ̀fẹ́ nígbàdùn rẹ̀ kù má lọ́wọ́ lọ. kànáà yẹn awon egbe ko ni gbadun tẹ̀lé náà ti fe awon nìyẹn rẹ̀ nàìjíríà náà وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́run náà ti gbogbo àgbà ńlá yìí ọlọ́run tún náà àrùn àti kò lè bá jẹ́kẹ̀ fún gbogbo àgbà ńlá yìí. eléyìí náà ni ìtumọ̀ kan gbá ní ọgbọ́n ọmọ asọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n mú ọ̀tọ̀ sí látọ̀kà ó ní fàgáàlà bí sọ́dẹ̀rẹ̀ yìí àrẹ sọ́dẹ̀rẹ̀ yìí ó tọ̀ sí láyà ó túmọ̀ sí kíńgbà táwọn sallallahu alaihi wasallam gbọ́ ọmọ lọ́wọ́ níbi àyà wọn fún gbèsè àtọ̀sẹ́ni tó gbé ọmọ tó gbé sẹ́gbẹ̀ nítorí ọba bá wọn gbọ́ ọmọ tó gbé sẹ́gbẹ̀ báyìí ní ìdí tó wọ́n sá ti ẹ̀ràn wọn lọ́ọ́ dìgbà kan ní èsì kẹ́kàn kan bá gbé lọ́ọ́ni àwọn tí wọ́n ń bẹ ó lè tóbi àyà ló gbé mọ́. torí di eléyìí eléyìí fi hàn án lórí ọ̀sọ̀rọ̀ bá àlùsílẹ̀ náà ti ṣe láàánú sí i. ó kún bẹ́ẹ̀ ìgbà tí àlùsílẹ̀ tó ní fẹ́ dípò àlùsílẹ̀ wá wá láti wá kọ ìtọ̀ ó túmọ̀ sí wípé tó ń tó ti ṣe jẹ́kọ́ ànábì ọ̀sọ̀rọ̀ máa wà rẹ̀ wò sílẹ̀ ọlọ́jọ́ ni tí máa ti tẹ́ wọn fúnra wọn tàbí èyí tó ń pọ̀ fún ṣiṣẹ́ báwọn. torí pé ńgbà tó wá pọ̀ ẹ̀rọ sọ pé pọ̀ jẹ́ nǹkan kan ni. ẹ̀rọ sọ̀rọ̀ máa wà rẹ̀ wò sílẹ̀ òṣìṣẹ́ pé kìí ṣe fífọ́ làánà ọkọ̀ wíwọ́n ní kí làánà ọmọ ní sí kí ní ilẹ̀ jẹ wọn ní kí nǹkan mi fúnra mi. ọkọ̀ wọn wí kí ọkọ̀ fún láti wọn kọ́ mi sí. ẹrú ti wá nínú hadithi Jarir nínú Abdullahi al tó jẹ́ pé àsìkò tó gba Islam pẹ́ ọlọ́run ọbẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ alá lọ wọ́n sọ̀rọ̀ aládé ti fún ọ̀pọ̀sẹ̀ mo bá lọ sílẹ̀ ẹni tí ń gbìyànjú àti bọ́ ìbọ̀sẹ̀ aláwọ̀ sí mi lẹ́sẹ̀ àmẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ àmẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ wá sọ pé dá àfọ̀mà dá àfọ̀mà tí wọ́n sílẹ̀ fẹ́ ẹni àdàkọ́lù tó hùn máa fọ́ ìrọ̀tẹ̀ mo ti fọ ẹsẹ̀ méjèèjì kí n tó wọ̀ ọ́. Ẹ̀sẹ̀ ọ̀fẹ́ pé àá àbúrò máa bá ń gbọ́ bọ́sẹ̀. Ṣé wa ó túmọ̀ sí pé ànábì fi ilẹ̀? Eléyìí túmọ̀ sí pé ànábì kì í kọ̀ fún ṣiṣẹ́ sùn. Oṣùgbọ́n náà máa ń ṣiṣẹ́ ara lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. Eléyìí jẹ́ ìwà àyàtọ̀ wa ní ọ̀dọ̀ ìmọ̀ kò lẹ́yìn náà. رحمه الله تعالى وكذلك àwọn onídùú gba jáde o wọn tún gba àdéhùn yìí kan náà jáde nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ lùbáàbà ètò ààrẹ yàtọ̀ sí àdókòlà ọ̀rọ̀ mi tún gbà wá yẹn kí tẹ́lẹ̀ kan ọ̀tẹ̀lẹ̀ lójú ènìyàn méjì mẹ́ta mẹ́rin alùpùpù ọsọ bó ti ṣe rí kí lọ gbọ́ kí lọ rí láti ti bá wá tó ṣe pé ọ̀rọ̀ tó kó sínú nǹkan kan náà ni. Ṣé tinú ti lù bá wà òní káàmì kó sẹ́yìn? Kúrò kó sẹ́yìn wọn bá kó sẹ́yìn ọ̀hún ṣe èméjì ṣé pásítọ̀ ní sọ̀rọ̀ kó sẹ́yìn. Àkútì rẹ̀ wá ẹ̀rọ ti pọ̀ iyèméjì tó ń wà lọ́dọ̀ ẹ̀ lẹ́nu ẹni tó gbọ́rọ̀ wá yóò tó kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ òrùwá ẹ̀ lónìí. Kúrò kó sẹ́yìn àwọn àríkì òun náà ẹni tí wọ́n gbé wá. nínú ẹgbà ọ̀rọ̀ rẹ̀ wọ́n á lè sọ̀rọ̀ bá àti ọ̀nà sọ̀kè yóò sọ̀rọ̀ mi bọ́ọ̀lù oúnjẹ ìtọ́ àwọn obìnrin àwọn ọmọdébìnrin wọ́n á kọ́ sí ẹ̀ lára áàpù yóò mọ̀ mi bọ́ọ̀lù jẹ́jẹ́ láti mọ àwọn àmì tí omi akọ ìtọ́ akọ ṣùgbọ́n nǹkan sọ́ọ̀bẹ̀ yẹn kì í ti pé ìtọ́ obìnrin tó dùmadé lásán yàtọ̀ sábàlá rẹ̀ torí kíkà àgbà ti fọ ìtọ̀ ọmọdébìnrin àtẹ́kẹ́ ìtọ̀ àgbàlagbìnrin kọ́ àpọ̀nìbáyé àwùlà òǹgàlà gbọ́dọ̀ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ìtọ̀ ọmọdékùnrin kọ́ tó láwọn ní sí wọ́n sọ pé ìtọ̀ akọ ilé yẹn ọkùnrin kọ̀ ìjẹ́rìí wọ̀lùmùrọ́dùn náà wọ̀ níbi wọ́n sọ pé ìtọ̀ akọ nígbà tó ti gbà lérò orí ti kàn nù àwọn akọ tó rà kọ́ lè jẹ́ ọmọdé ó sì lè dá gbàlagbà ṣètà gbà lérò pẹ̀lú ìtọ́ àpọ̀nmi sí òun náà ni akọkùnrin kékeré yàtọ̀ sí akọkùnrin tó dàgbà akọkùnrin tó dàgbà àpọ̀ ni ìfọ̀nmi sí ọ̀nà tó àgbàlagbà lọ́kùnrin àbí lóbìnrin tó bá ti pé ìtọ̀ ọmọdé kú lórobìnrin tí ọ̀la ìtọ̀ àgbàlagbà bìnrin kọ́ nìbàbí náwùlà òǹgànà fọ́jú. ìtọ̀ ọmọdékùnrin kékeré káwọn lè fi òtún èsì tí ń gbà tó wá sí wájú wọn fi ìtọ̀ akọ ìtọ̀ akọ à eléyìí akọ wàá gbé lọ sí ìgbà tí tuntun sàlàyé ẹ torí pé máa ń kó bẹ̀rẹ̀ mà fi àdéhìn. يفصل في حديث آخر يبين في حديث آخر ما أجمل هنا يفصل هناك ما أدهم هنا يبين هناك أنتم وصلت العير أنت وصل العير أنت ليه جابوا تسجل لكن أنا صلى الله عليه وسلم في بول الرضيع ìtọ̀ ما tó ti ké mọ́mú ó لا sí àtọmọ tí mú lóbìnrin lọ́pọ̀ ọmọ tí mú mú lọ́kùnrin ni ààbọ̀ mi ti ọmọ tí mú mú lóbìnrin kọ́ ààbọ̀ ṣé mú mú ó túmọ̀ sí pé kò lóúnjẹ míì ju kó mú mú lọ kò lóúnjẹ míì ju kó mú mú lọ. ilé ìlọ́ka àwọn olùmọ̀ọ́wá wọ́n ti sọ pé lópin ìgbà tí kìnnìkejì wọn láti máa jẹun láti bẹ̀rẹ̀ sí ní jẹun bàbá olóhùn máa yọ̀gò sọ̀rọ̀ ètò àwọn méjèèjì fífọ̀ láfọ̀ fífọ̀ láfọ̀. àmọ́ tí wọ́n ti máa jẹun àní kọ́kọ́ wọn ṣùgbọ́n ti láàbà sí kìnnì ti láàkọ̀ ìtọ́ ọmọdébìnrin láti máa wọ́n mi sítọ̀ ọmọdékùnrin. ọmọdékùnrin tún wá ní ikọ̀ ọ̀rọ̀ yìí tí wọ́n pọ̀ ha káàdì tìtì bá wà tó ti pé tó kó sínú làdí tìmí náà kó sínú ṣùgbọ́n sàábí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́gbà wa. ṣé àbùsà lọ́gbà kan wa lùbárà bíntò hàrì lọ́gbà kan wa. a pè àdìsí ẹnìkan ní ṣẹ́ẹ̀dì àdìsí ẹnìkejì àdìsí ẹnìkan ọ̀jọ́ ṣẹ́ẹ̀dì lè àdìsí ọ̀ọ́ kí àti ẹnìkan jẹ́ lẹ́rìí àdìsí ẹnìkejì. nǹkan náà ni gbogbo wọn gbọ́ kálukú sì ṣàlàyé tó ń gbọ́ kálukú ṣàlàyé ntì àwọn pè ní ṣááhìd. àdìsí yìí ọjọ́ àdìsí kan tó mú àmọ̀ pé ìyàtọ̀ ń bẹ o láàrin ìtọ̀ ọmọdékùnrin àti ìtọ̀ ọmọdébìnrin nínú ìjọ ìyẹn tí wàá fi kéèkì ní kejì wọn tó jẹun gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àlàyé tí ọ̀kan nínú àwọn tó wà bí ìsìn yẹn wá sọ pé ọmọ tí ń mú mú tí ò sì ẹ̀ ilé ìlú súnà nẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ìyẹn kí olóúnjẹ ní jẹunjẹ ti fún ọmú mú lọ àwọn tó wà ti bẹ̀rẹ̀ sí ní jẹun kẹ́mí ètò ìṣẹ̀lẹ̀ lè pé tọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí tẹ̀tẹ̀mí ìtọ̀ àti mékèèjì wọn kọ́ ìdájọ́ wọn di kankan náà kó di fífọ́. àwọn olùmọ̀wá nípa tó oríṣiríṣi ọ̀rọ̀ ló wà lọ́dọ̀ wọn. apá kan nínú wọn sọ gbogbo sí yàtọ̀ láàrin ìtọkùnrin àti obìnrin. àwọn ni hànàfíyà ẹ̀nà àlùkìyà. ìtọkùnrin ọ̀yàtọ̀ sí tòbìnrin. فإذا كان الحكم في بول الجارية وصف الحكم في بول الصبي الذكر هو الغسل الحلال الصلاة في توما بني ذكر الصلاة في نقول في صلاة تبعت لك ولا لكن كل منهما نجاسة كلتاهما نجاسة gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì ẹ̀gbin ni nígbà tí màá ṣe fún gbogbo ẹ̀gbin náà ní ká fọ́ nù wọ́n ìlà ẹ̀yin náà ti mà nípa ìtọ̀nìtọ́ máa jẹ́ ẹnìkan ò lè díjú ká gbẹ́tọ̀ ọmọdékùnrin nítorí kí wọ́n ti ní àrùn ọmọ ìṣèyàn ẹ̀gbin náà wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àti àwọn ẹ̀gbin yòókù. wọ́n ní àdéhùn tó wáyé. wọn ní ìtumọ̀ rẹ̀ ṣe bó ṣe hàn ọ́ ṣé ìtumọ̀ rẹ̀ ní nta gbọ́yé gbogbo ẹ̀ ní fífọ́ là ń pọ̀ láì má mi sí láwa láwa bá ti fi jẹ nítorí àgbọ́yé tí wọn. lọ́dọ̀ àwọn Hànàfíyà àwọn ní káàrídà kan tó máa ń lò fún nǹkan yìí wọ́n ní. الخبر الواحد إذا خالف قياس الأصول الخبر الواحد إذا خالف قياس الأصول فالمقدم قياس الأصول ده خبر الواحد يرونيكين كباوة هذه كباوة لا تبينك alátọ̀dọ̀ ẹni tàbí gba alátọ̀dọ̀ ànábì ẹnìkan gba alátọ̀dọ̀ tàbí ẹnìkan gba alọ́dọ̀ eléyìí ẹnìkan gba alọ́ ah, ó ṣe fi kẹ́kẹ́ nìkan nù wọn án ah? ó jẹ́ pé ó ṣàtìṣe ìyẹn ń pè ní khabar àlùwà ọmọ khabar sí yẹn kù ọgọ́rùn yẹn gbà wá kò ṣe ṣe kápẹ́ rọ. ó dọ̀jà wà tó wà bí oṣù nílùú yìí èèyàn ó lọ sọ fún yín tẹ́ fi gbà. báyọ̀ ọ̀pọ̀ ni sèyàn púpọ̀ tó ti pé kò bọ́lá ká ìgbà pé ẹnu wọn kò lórí pé wọ́n parọ́ lábẹ́ ẹ̀kọ́ ni ìjẹ́bú kò sára tó wà ìjẹ́bú sára tó wà bí òsì mọ́ ẹni ọ̀ma ẹni béèrè ni ọwọ́ àmọ̀ tó ṣe o kí bẹ́ẹ̀ sọ atúmọ̀ sí pé kò sí ìjẹ́ wọn pé gbogbo yẹn ń sọ gbogbo yẹn ń sọ gbogbo yẹn ń sọ gbogbo yẹn ń sọ yóò mú kí ẹni tó bá sọ pé òsì fún ọmọ ọdún tó sì gbádùn àbí òye wa nítorí pé tí gbogbo yẹn bá ti ń sọ ó ti ká yọ ń tà lé pé àbí wọ́n ń karọ́ wọ́n ń karọ́ báwò. nítorí ti eléyìí báyìí àwọn sọ yìí pé ìròyìn tí èèyàn kan mú wá tó gbà wá látòdì èèyàn kan látòdì èèyàn kan látòdì èèyàn kan tó fi tó bá níbi sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ ṣé ti kó lẹ́kọ̀ọ́ kan ní èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láti ṣe nìkan kọ́tọ́ wá tako kìyàtọ̀ lọ. àwọn àkàwé tó ti dìpìlẹ̀ nínú òfin wò láti tìwájú àkàwé tó dìpìlẹ̀ nínú òfin nípa tó pọ̀ á pọ̀tù nàjẹsẹ̀ ti wọ̀ pọ̀ àrà ó ní wípé gbogbo ẹ̀gbin pátákáàpà títí ọ̀la àmọ̀ òfin tó ti wà ní kìyàtọ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ lẹ́sìn àkọ́kọ́ kan wà nínú àwọn ìgbìntàn kẹ́tẹ́ bá ti wọ́n mi tí ó ti tán ọ̀rọ̀ kó fẹ́ yọ kúrò nínú ìyàtọ̀ làásùn nù. àwọn àtọ̀pẹ̀tẹ̀ kábọ̀rù wà tó bá mú nǹkan kan wá ó bá kọ ìyàtọ̀ làásùn èwo láti síwájú. lọ́dọ̀ tí wọ́n nìyẹn lọ́dọ̀ tí wọ́n àwọn sọ pé ìyàtọ̀ làásùn làwọn ti síwájú. torí báwọn ní ti torí àdébì yìí wọ́n wá fi àdébì púpọ̀ ti tọ́ka sílẹ̀ ẹ̀yìn òfin alukur'an kòkò sófin kan àti kọ́mì kankan tọ́jà yọ kúrò torí rẹ̀ lásán pé àní hukmun kulli ṣùgbọ́n àní hukmun aghlabi àlófin kan tó kárí gbogbo àwọn nǹkan tó lè wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlófin kan tó ti kó lè kárí tó pọ̀ nínú tó yẹ kó wá bẹ̀rẹ̀ orí nǹkan tó jáde náà ìyẹn ni pé òfin kan ò lè wà kọ́ má ní nǹkan tí wọ́n ti exemption rẹ̀ so hukmun aghlabi lọ kò sí hukmun kulli. àpèjúwe rẹ̀ fún wa ó ní pé ẹnìkan bá ní àbùtà àbùtà yẹn ó ní ọyàn ó ní wàhálà ní ọyàn rẹ̀ ẹ wá mọ̀ súnmọ́lẹ̀ fún àkùtẹ̀ ẹ̀yìn wọn kójọ wàrà so sísára ọyàn rẹ̀ wọ́n wá tàn sára lọ́nà ẹni tó yóò mọ òkú ha ẹran yìí mọ tóbi ah! mílíkì tí ń bẹ nínú ọyàn rẹ ni nígbà tí wọn bá lọ ẹ fún mílíkì yẹn lẹ́rọ bá hàn pé lóòótọ́ máa ní o tí ọ̀pá yà sí. Ànábì sọ̀rọ̀ wà á yòó sílẹ̀ wọ́n máa ń pe ẹran bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ wá ìyẹn ni kí ẹran tí wọ́n so máa ń lẹ̀ kí wàrà rẹ̀ kí ọwọ́ àtúnjẹ náà yọ ọmọ kó jọ kó fi wá sàn sára ká máa rò pọ̀ sára ẹnikẹ́ni tó bá ra ṣáàtẹ̀ mùsọ̀rọ̀ ẹran tí wọ́n so mọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ọ̀yàn wa sọ bẹ́ẹ̀ tọ́ sanra tó bá ti fún wàrà rẹ̀ tí ẹran wa hàn tó ló ṣe máa ní ọ̀húwà ṣẹ̀xẹ́ ìrì nàbọ̀ra yìí tó lè tẹ̀ ká nǹkan méjì. nínú kọ́ dá padà. وشاء وصاعا من تمر قد قد وصاعا من تمر قد قد pẹ̀lú múdù mẹ́rin dẹ̀bínú kó fi dípò wàrà tó kọ fún un àbí kó fi kọ ara mọ́ bẹ́ẹ̀ nígbà tó yẹ kó oògùn bẹ́ẹ̀ náà ni. lọ àdéhìí ni àdéhìí yẹn fẹsẹ̀ nílẹ̀ dáadáa bòbúrẹ́ ìrànlọ́wọ́ wa. títí tó bá ti ra ẹran tí wọ́n so mọ́lẹ̀ báyìí kí màrá wọn pọ̀ nù ọ̀yàn rẹ̀ ẹ̀ fún un padà pé ẹran kan tó ti gbẹlẹ̀ rà ẹ̀ lè dá padà tẹ́ bá dá padà yẹn ẹ̀ gbowó ń kà rẹ̀ ilé wa di mílìkì tẹ fún yẹn o náà ní kí ni sọ́ọ́ nìkanò múdù mẹ́rin dẹ̀bí nù àwọn kọ̀kọ́ ha wọ́n gbà wọlé kó fi tó rọ tọrọ mọ́ àbọ̀ àníkà ònira ọ̀dọ̀ táwọn àwọn wò ó ké حديث خبر الواحد خالف قياس الأصل فتقو àkàwéjọ dìdì tó ti dìpì lẹ kí ló àkàwéjọ dìdì pì lẹ wọn ní òfin ṣẹlẹ̀ àdá lórí pé tíyẹn bá ra nǹkan kan tíyẹn sì lo nǹkan yẹn tí ò wá tẹ lọ́rùn látàrí àléébù kan tó rí mbẹ tó ẹ̀rí mi tọ́ka sí òun náà ní wípé. الواجب في قيم المثلثات المثل وإذا تعذر المثل يلجأ إلى القيمة ولا يلجأ إلى القيمة مع توفر المثل والتمر ليس مثلا للبن وقد لا يكون قيمة له ìṣe tó fi ti sọ òní wípé tí wọ́n bá gba tí ẹ̀ bá kankan jẹ́ tí ó wà àbòwò rẹ̀ tí ohun tó bàjẹ́ náà ni ó ra wà. Màtọ́ba rẹ̀ kọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ nìkan wọ́n ti rí wọ́n ti mọ kọ́ńpìnì tó ti ṣe òní kìíní kankan ni àbí òye iléeṣẹ́ náà ni wọ́n ti sáré ẹ̀ náà lọ́jà. Ọwọ́ irú ẹ̀ náà ń sọ lọ́wọ́ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ìsì rẹ̀ lọ́jà inú rẹ̀ ló gé ráìwé tìǹù ìwúrú yẹn ìsì. sọ̀rọ̀ pé ìwọ náà nígbà tí wọ́n bọ̀ bá àtàn rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó sì bọ̀ ra mi ti sọ́mọ kọ́kàn rẹ̀ ọ̀bà rẹ̀ ẹ̀bí ò ní balẹ̀. nísìnyí méjì ní China ilé tí wọ́n bàjẹ́ wọ́n wá ṣeṣeṣe wọ́n wá méjì China wọ́n àrí wọ́n á lọ bọ́ ra méjì Malawi ọ̀nà tí kò ní dùn mọ́ àbí ẹ̀kọ́ at the end of the day made in China ní tó bàjẹ́ tó dúkẹ́ China ní èdè kọ́ da àtàn lọ títí o àmọ́ wọ́n pé made in China ni tó wá kó pé pé made in China rẹ náà wọ́n dá padà fún irú tó bàjẹ́ ó fèsì wá nù pé irú rẹ̀ náà lọ́ pàtà sábà wá wọ́n rẹ̀ títí títí títí sáàyè ìgbà náà wọ́n ní kò sanwó rẹ̀ ìgbà náà lálọ́ sí kílìnà kílìnà lọ́jọ́ ẹ̀dá five thousand lọ́gbẹ̀ bó tilẹ̀ jẹ́ páàrí àmọ́ five thousand ni wàá san five thousand yẹn. àbọ̀ hàn wàá ní tọ́ bẹ̀bí nù ṣé mílíkì ni yìí ṣe mílíkì ẹlẹ́dì tí owó mílíkì wọn múdù mẹ́rin tóró ṣe ti kọjá pé bọ́kẹ́tì kan mílíkì lẹ fún ṣé múdù mẹ́rin owó mílíkì wọn ó sì ṣe ti kọjá pé kùn ọ̀kan lásán lẹ lẹ́wàá sàmúdù mẹ́rin fún. ọ̀kẹ́ kó wà logic ṣùgbọ́n logic yẹn ò ṣe déédéé. nítorí bí sànàbí bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ máa rè sẹ́lẹ̀ bàbá kúránì sọ̀rọ̀. ìyẹn tún pé ẹ ẹjẹ́ àkọ́kọ́lọ́ yírí kíni kò sí nǹkan kan tó yírí wọ́n eléyàwó kò sí fásitì ẹ̀ẹ́dẹ̀bà nínú ilmul usul ní bábùl ilal wọ́n máa pè ní ẹni. يعني قياس الاعتراض قادح من قادح القياس وهو قادح فساد الاعتبار كل لا تقول مثل اجتهاد عارض النص فلا حظ له من النظر ولوه تريد ان يدوني وتقوى النبي صلى الله عليه وسلم قاتل في صوغا الاسوق وصوغا تاسين ذلك ilé yẹn iná fa làwọn hànàfíà ń bì làwọn fi sọ pé ah, kò sí àtàlẹ́ ah, kò sí àtàkùn láti wá tàbí àwọn náà wọn yìí kọ̀ọ̀tà ànábì ọ̀rọ̀ àrùsọ̀rọ̀ àwọn náà lè wò fún àwọn ti bẹ̀rẹ̀ súnà ni níbi tí wọ́n kiri kan ṣe bẹ́ẹ̀ torí kọ́ ọ̀gá àjẹ́ńdọ̀ títì àdéhùn tó ṣe pé pàtíkúlà ti fò ọ̀gá wa ó ṣe ṣe fọ́n bàtẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni so for a ní píríncípù kan tó yẹ kó ti di pílà tó sì jẹ́ pé àwọn ẹ̀rí tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ ló mu wá tó ó lè yẹ ká di eléyàn mú bí èso ti pé pọsibílítì kótó láti ṣe ọwọ́ ọdún bẹ́ẹ̀ ṣe gbà wá tó lọ ká dì mú. àwọn sọ fún mi ti pọsibílítì kankan torípàdé tó bá ti wà fàáyé gbogbo pọsibílítì wọn àlè fàáyé lẹ̀ fún mi kó sábà fàáyé rẹ̀ lẹ̀ fún mi kó pọ̀ láàyè so ẹni tó bá ti wá sọ pé òun ní sàdísì ti tẹ nítorí àwọn nǹkan tó fẹ́ yẹn òun ni tàbí mi tó bá wàhálà mi tó bá ibi ọ́fíìsì lórí tẹ̀sí sàdísì tẹ. tòun àti tàwíì ìyẹn ni wípé yàmìlúnà sadisi te toun ati tawii yẹn على وجه ضعيف ويؤيدون ذلك بدليل خارجي وهو الذي اصطلحوا على تسميته بتأويل. ما ثم pẹ̀lú ìtumọ̀ tó lẹ̀ jù nínú ìtumọ̀ táàbí tìyẹn ní. èèyàn ní pé àtọ̀ yìí pé àwọn mi sí ìtọ̀ ọmọdé wọn mi àwọn mi sí ìtumọ̀ rẹ ní yóò bó pẹ̀lú àyẹ̀bọ̀ òun náà ni pé àpọ̀ àwọn mi ti ṣe dàpọ̀ wọ́n ní kò yí ọ nì torí pé àbá kan mi sí yóò rìn àbí òní rìn yóò rìn tọ́ba sì rìn àpọ̀ àbá àpọ̀ àpọ̀ tó yé <laughs> so wọ́n wá gbé lórí ìtumọ̀ tó lé wọ́n wá fún ní nǹkan tí ó ti lẹ́yìn láti ara àwọn ẹ̀rí mi tí ò sí nù àdéhùn yẹn ilé ẹ̀ ni wọ́n ń pè ní àtàwìn. tọ́ àwọn ni wàá lè yẹn bá nígbà tó jẹ́ pé wọ́n ti sẹ́yìn. ìwọ́n wá wò lára ike ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nù. ọ̀rọ̀ lè kejì òun náà ni wọ́ọ̀tún lè ṣàfihàn àwọn ṣàfihàn wọn ni kọ́wọ̀ wọ́n sì ni wọ́ọ̀tún gẹ́gẹ́ bí àwọn hànábìlà wọn ni wọ́ọ̀tún wọ́n sì ni kọ́wọ̀ yẹn tí àwọn ṣàfihàn wọn sọ nínú wọ́ọ̀tún kan lómi nísìnyí màtí wọ́n bá mọ kíkù tó sì máa kí n tí wọ́n ń pè ní òṣòlè kọ́kọ́. تسمى أصول كل مذهب من المذاهب الأربعة تعطوني أصول الفقه تعطيني ثم أصل كل مذهب من المذاهب الأربعة اللي هي وما منه مذاهب تاريخ التشريع الإسلامي حتى is history, the legal aspect of Sharia. So ibẹ̀ nìyẹn ti lẹ́nu mọ́tà kọ̀ọ̀kan ẹ ti máa áfíìsì ẹ̀ kí ni òṣùlù wọn. Níbi ìgbà tó bá ọmọ gbogbo mi yẹn, wọ́n kò gbé tìrà akọ, wọ́n ní kọ́mọ túmọ̀ àbá, wọ́n ní wọ́n ṣe ẹ̀rí yẹn tó fi wọ́n jù, àwọn ṣẹ́fì yìí náà tún sọ nínú ojú kan, ojú wo, wọn ò sọ nínú mú. So nítorí pé kọ́wùlù wà, wọ́jú wà. Kọ́wùlù, òun náà lọ̀rọ̀ tí ìmáàmù mádàbù sọ àwọn tí ìmáàmù mọ́tàbù sọ ni wọ́n ń pè ní kíni ìyẹn tó bá tẹ́ kàn ṣàfihàn ni o kì í ṣe gbogbo èèyàn ọ̀tún lọ́dọ̀ màlìkíyà àbí ọ̀dọ̀ Abu Hanifa àwọn tún ní òfin míì tó bá tẹ́ ṣàfihàn ló sọ̀rọ̀ wọ́n sọ yìí pé wọ́n ṣàfihàn kọ́ọ̀l wọn ò ní sọ pé wọ́n ṣàfihàn tó fi kọ́ọ̀l torí pé wọ́n ṣàfihàn kọ́ọ̀l ṣàfihàn ló ní kọ́ọ̀l tó bá ti jẹ́ pé ìmọ̀mù ló sọ̀rọ̀ wọn ní sọ pé wọ́n ṣẹ̀fẹ̀ yóò fi kọ́ ọ́ àwọn sọ pé wọ́n ṣẹ̀fẹ̀ yóò fi kọ́ ọ́ níhìn kadì àbí wọ́n ṣe ṣẹ̀fẹ̀ yóò fi kọ́ ọ́ níhìn jẹ̀dì àbí wọ́n sọ pé wọ́n ṣẹ̀fẹ̀ yóò fi jẹ̀dì àbí wọ́n sọ pé wọ́n ṣẹ̀fẹ̀ yóò fi kadì. lókè ìmọ̀mù ṣẹ̀fẹ̀ yóò lọ́rọ̀ oríṣi kejì ọ̀rọ̀ lẹ́lẹ̀ ó sì kọ́ ìmọ̀ òye ọlọ́run tó àná ọ̀rẹ́ ọmọ ọmọ púpọ̀ nínú àwọn tó kọ́ ọmọ lọ́dọ̀ wọn ni imáàmù Malik rahimahullah ìgbà tó kọ́ ìmọ̀ tó kọ́ mọ̀ ọ̀pọ̀ aláàrin péréte lọ́dọ̀ imáàmù Malik gbogbo ẹ̀ ó sì ha kò sí nǹkan tí ó tún kọ́ mọ́ lérò tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlọ́sọ́mọ́kẹ́ odoluma wọ́n bẹ̀rẹ̀ fi ṣe fatawa wọ́n bi léèrè ṣe fatawa wọ́n bi léèrè ṣe fatawa kọ́ ọlọ́sẹ̀ ìrọ̀ lọ́kùnrin yẹn àwọn ọmọ kiri máàmù Abu Hanifa àwọn bẹ́ẹ̀ nínú àwọn tó bá láyé ń bẹ̀ ọ ni Muhammad ibn Hasan al-Shibani ọmọ kí o ìmáàmù Abu Hanifa tó sì kó ló dé ká mọ̀ pé nìkan jẹ́ Abu Hanifa ọlọ́kọ̀ àwọn tíra táǹpẹ̀ ní kótóbó zahir riwaya àwọn tíra tó ní í ṣe pẹ̀lú kíni mọ́tàbọ̀ ànàfíyà kan kẹ́kẹ́ kan. محمد بن الحسن يا يلقى ما أجابه محمد بن الحسن الشيباني ينا ومسير إمام مالك لونا تركوا وانا دينا ومدينة وقم وقع هذا إمام مالك شو بقى تقوم وقع هذا إمام مالك تقع في عراق وقتل في إمام مالك وقصرة الحجة على أهل المدينة وفي يعني في tó bá rí àtìsí lọ́dọ̀ àwọn èèyàn gbà tó wà lọ́dọ̀ wọn má má dànù bèbèbè kọ́ má di ọmọ ilẹ̀ kó fi lo mọ́ wọn àbí òye ìgbà tó wà lọ́tàn àfà ìgbà náà lọ al-hujjatu ala ahli al-madina. àwọn ará wọn sọ báyìí bá yẹn awon àwọn malikiya wọn sọ báwọn ká etí rẹ ni tó yé so Muhammad ibn Hasan al lórí rẹ Muhammad ibn Hasan al ó ní rí wáyà tiẹ̀ lil Muwatta. kópa lọ́dọ̀ máa ma lè eléyẹn special edition cartoon eléyìí tó túmọ̀ sí pé bá ní tìrọ oríṣi méjì tìrà kan ẹ̀yọ méjì mọ́ fún yẹn lékejì wọn tó yẹ eléyìí egún yẹn yàwó rẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé kílé yẹn ìyàwó yẹn téèyàn máa yá yẹn yàwó yẹn lẹ bẹ́ẹ̀ náà ní tìrà rẹ̀ má yá yẹn ẹ̀jọ̀ abẹ́ fotosátẹ̀ náà kò sáyé alhamdulilayi wọn ń tà lọ́jà wọn náà ra jẹ ìyẹn ni kí n gbà mí ó sì ní tè tí ò ní mọ kàn ní tíra kan oríṣi kan ọwọ́ pé méjì mẹ́ta wọn wà ní mo bọ̀ lé mo bọ̀ lé kó tètè kó tètè jọ kan wà á mọ wà kankan kó tètè kó ẹdíṣẹ gbogbo yẹn lọ wà kò sínú ètò àlọdọ tiẹ nítorí pé bẹ́ẹ̀ ṣe gbé manuscript rẹ̀ jáde ẹni tó gbé jáde wọ́n mọ ẹsẹ̀ dúra wọn lọ tí ẹ máa ń gbé manuscript jáde ó ti fi kọ́ mọ́rin kankan kàkọ́ ọlọ́gbọ́n kan yẹn kò fi wẹ́ẹ̀dì tó tọkàn òrò kọ́ wà lẹ́lẹ́bà ó ní tuma kò gbé ti bàbá sí manuscript tó ń sèrè ọ̀wà mọ́kìá ni wọ́n bá gbé tiẹ̀ jáde dáadáa torí pé ìjọ wọn ọ̀rọ̀ bá dorí sí mi mọ́ lọ́nà tiẹ̀ tẹ̀lé ẹ̀ ló ti jẹ́ pé ètò ọgbà lérò ń bì ní pé tó bá ra mọ́ apá ọjà kò lè ra mọ́ apá kan kọ́ ọkọ́ ọmọ rẹ̀ àmọ́ ti ní mọ́ apá kó tún wá rí mi wọ́n ti bèrè wáyà ti Muhammad ibn Hasan al-Shaybani ó ní kí ni Shaybani bí mo ti ní muwatta Shaybani tíra mi tún ni muwatta náà ni àmọ́ ẹlòmíì lọ gbà wá wàá rí àwọn àǹfààní kan bẹ̀ tó ní rí nù mí torí pípọ̀ ti gbọ́ ẹnu máa ń lè yàtọ̀ síbẹ̀ lómi ti sọ tiẹ̀ wọn mọ akọmpi àrẹ wọn gbàtí wọn máa ń rìsà wọn sọ pé kó tí wọn náà rí wáyà yàháyà ni àmọ́ ìwáyà tó wá lọ́dọ̀ Muhammad bin Hasan Shibani àfikún bá ìdẹ́gbẹ́ àdínkù àìlẹ́gbẹ́ ìtọ́kùn títù nù eléyẹn ní ojú kọ́kọ́ ọmọ ìtọ́ yọ̀ǹbi ó yàtọ̀ sí tọ́ yọ̀ǹbi. ìgbà tí ìmáàmù eh, Shafi'i ṣèrìrà ọba Muhammad bin Hasan Shibani Muhammad bin Hasan Shibani ọ̀sánra ọ̀ àgbà púpọ̀ ìrọ̀ ìmáàmù Shafi'i wọ́n rọ̀ ọ̀rẹ́ nìkanra àfi Muhammad ibn Hasan al-Shaybani ó túmọ̀ sí pé pé kókó ayé táwọn ẹni wọn sọ ẹ̀hẹ́ sẹ́nu pé àwọn ọ̀sọ́ kò sí kò síbi yìí ó ti sanra tó tún gbọ́n dáadáa ti yọwọ́ Muhammad ibn Hasan al-Shaybani ah, láwọn ń ta àwọn àwọn òbí ẹni tó sanra tó tún gbọ́n àbí Muhammad ibn al-Hasan al-Shaybani ètò túmọ̀ sí ìpè pàápàá ti sanra tó bá ní í ṣe pẹ̀lú kóúnjẹ nìyẹn jẹ tó fi sanra yìí máa sábà fẹ́ kó bọ̀ lọ nítorí pé al-badanatu tuzhibu al-fitana sísanra máa ń kọ́ lọ́lọ́ wọn náà wọn gbà máa tó ń kì tó ń tó àrùn àjò gbogbo ọ̀rọ̀ tó máa ń bọ̀ ní wọlé. ọ̀pọ̀ láti jẹun títí tó jú yí káà kó ti di nǹkan mí. Muhammad ibn Hasan Shaybani olùmọ̀lá ni gidigidi ẹ̀. ìmáàmù Shafi'i sáfàní lọ́dọ̀ rẹ̀ gan. ìgbà tí ìmáàmù Shafi'i tó wà ní Hijaz, Amakka Madina kankan àjọṣù níbí títí òfin wa ọlọ́sọ ànábì sọ ọlọ́sọ ànábì sọ títí àwọn máa Malik ni tó bá bí máa Malik léèrè nípa tó ti ṣẹlẹ̀ wọn tó ti ṣẹlẹ̀ ni wọn ni kò ti ṣẹlẹ̀ ọ̀dà tó bá ṣẹlẹ̀ dè ọ̀rọ̀ kò yé so nítorí káwọn ọ̀fẹ́ ti fi náà láti ọmọ lọ wá sí ẹjọ́ òsì òkú ti kú láti jó ẹjọ́ lọ bọ́ ọkọ̀ lójú ẹ̀ àwọn ọ̀fẹ́ ẹjọ́ ti kú ẹ̀ ń là ṣùgbọ́n ní ìrà lọ́dọ̀ àwọn Abu Hanifa àwọn ní fífò kan táǹpẹ̀ ní fiqhun iftiradi fífò táwọn máa lè fọ́n pé ní fiqhun waqi'i ayé mabnahu ala ma yaqa wọ́n mọ́ lórí tó ń tẹ̀lẹ̀ tó wà nílẹ̀ ní kẹ̀bẹ̀rẹ̀ nísìnyí àwọn kankan sẹ́ǹkan sẹ́ǹkan sẹ́ǹkan sẹ́ǹkan forí ara yín fi wò pé ẹ̀sẹ̀ sẹ́ǹtẹ̀ǹtẹ̀ ìmájìn rẹ̀ tó sí sí ó tún sí sí ẹ gbọ́dọ̀ bí wàá dọ̀mọ́ lé. àmọ́ lọ́nà àwọn àbọ̀ hanifa tó máa bí wọ́n léèrè kéèrè kan wọ́n dà àwọn náà fúnra wọn tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ kánà náà dá ẹ̀kún so ètò ọ̀bẹ̀rẹ̀ nù ṣùgbọ́n tó bá jẹ́ bá nǹkan tó bá tọ́ba tó wá yọ báyìí kọ́ ìbéèrè kan bá di oríṣi ogún torí àwọn sọ pé wọn ni ọ̀rọ̀ àìsí yóò ní ọ̀rọ̀ àìsí yóò ní ìnà fi kàwọn mọ̀gbìnàmù àlọ́ráyè mọ̀gbìnìyì àdẹ̀dẹ̀lẹ̀ fífi wọn wọn mọ lórí ìyànjú tó ṣe pé àti náà kúránà ti sọ náà làwọn náà ṣe rí àwọn bọ́lá àwọn ọmọ máa ń tí ọba tẹ̀lé ẹ̀ má bí wọn. lọ́fà náà ni ọmọ yọ lẹ́nu gbàgbọ́n àbí malik léèrè ogójì béèrè wọ́n á ní mẹ́rin ló ń mọ̀ èsì kíkọ́ mọ̀ ọmọ ṣùgbọ́n fífi tí wọ́n máa rẹ́ẹ̀rì fún ọ̀sọ̀ fún ọba ọba yẹ pé ru àwọn iraq ni jẹ́wọ́n pé iraq náà ti ń bọ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ so tó bá yẹ pé ru àwọn iraq kọ́dà èyí tí gbé lọ lórí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ dùn torí ẹ̀ ló jẹ́ tí wọ́n máa ń ka fífi tí wọ́n a àfikọ́jẹ́ pọ́pọ́lọ rẹ kò sí nǹkan tí ń dà láàmú gbà ló fi lágbọ́yé tó máa ká síkú àwọn hànàfíyà síkú wọn ló le jù. tọ́ ìgbà tí wọ́n lè ṣe ìwà hàn wá tó jókòó pẹ̀lú àwọn hànàfíyà yìí Muhammad bin Hasan Shebani ó sàǹfààní lọ́dọ̀ rẹ̀ gán. ó rí nǹkan kan ń pè ní ilmul usul usul al tí ó hàn dáadáa ní Hijaz nítorí pé àwọn wọn sọ pé wàhálà dalilu mujmal wa bayanu fi hàrà fi dalilu al-akhar kẹrì báyìí wọn dé tangili sí nítorí sàlàyé rẹ̀ ń bẹ nínú àdéhùn báyìí wọn lè sọ pé lè máa sọ nasikhuhu hunak wọn lè sọ pé lè kọ́ wà ámuhu hunak wọn sì lè sọ pé lè yé mutlaq wa muqayyaduhu hunak gbogbo àwọn fẹ́ tí they strange àwọn technical words ẹ̀yìn gbọ́rù rẹ̀ ní Hijaz ẹ̀sìn ọ̀pọ̀ ọmọ tí ọ̀rọ̀ àbúrò gbogbo nǹkan mi sọ àdá nílé ẹ̀kọ́ tó jẹ́ mọ̀ òun àmà dì í mú mi sọ̀rọ̀ káwọn mi gbogbo tí sọ àdá náà wọ́n fi rẹ́yìn gbogbo nǹkan bá gbọ́ máa ń lọ lọ bẹ́ẹ̀ ni wọ́n mú sáfì ń dì mú ń dì mú ń dì mú. tó padà bí tó padà dé báyìí tó padà sí mẹ́ta ọkọ̀ kìkà àbọ̀ rìsàlà rìsàlà tó fi òṣòlè ọjọ́ kíra àkọ́kọ́ tó ọkọ̀ tó ọkọ̀ ìṣòro ti kọ̀wé ndókòwò adé rẹ́kọ́ọ̀dù títí lónìí. ìyáwó Ṣafi'i rahimahullahu ta'ala báyìí ló ṣe tó fi kírẹ́ẹ̀tì ìmọ̀ yìí. ìgbà tí àwọn Hanafiya tí wọ́n rí kó ó ti mú nǹkan máa wọn la wọ́n náà wá sùn kankan jẹ́ pé àwọn Ṣafi'i náà mọ̀ tó tẹ̀ jẹ́ pé ní kíkọ́ ọ̀lẹ̀ tí bàbá náà ti kọ́ yìí àwọn ṣàfihàn náà wọ́n wàá sọ pé ṣáfì ẹ̀ máa kí o muhammadu bin hasan ṣubani o àdúró ṣáfì máa kọ́ máa kí o máa kí o máa máa bọ́ hanifa nílá ẹ̀rí nǹkan mi òkè olódò làbàyà náà ọkàn jókòó wájọ kíkun lókun rí ni kíkun lókun mú àti orígbàtẹ́jọ́ kíkun lókun rẹ́ kú wọn á ní ọkàdọ̀ fi kàn ló kàn ní. pọ̀ àwọn hànàfíyà náà wọn aláwọ̀ ọ̀sẹ̀ ìmàkà tó ṣe é pé àwọn kọ̀ọ̀kan kọ́ lẹ̀ káwọn ṣàfihàn ní màkà. báyìí ni wọ́n fi ìmàkà lélẹ̀ náà ń pè ní القواعد الفقهية القواعد الفقهية so ọ̀kan nínú àwọn ìmáàmù hàníyà في bẹ̀rẹ̀ ما máa wọ́n wá náà. wọ́n dá gbogbo fíkì ìmáàmù Abu Hanifa padà sórí àwọn kọ̀wá ìdúpẹ́rẹ́ ti ìkan sẹ́kítẹ́ àti mẹ̀yẹ́ ti máa gbogbo fíkì. afọ́jú wa ni tó wá fọ́jú tó tó gbogbo ara àbí tó fọ́jú tó wá sí ọlọ́run nípa iná lójú. ìyẹn ni pé ẹni tó lọ́wọ́ ṣe fún ọ a ọlọ́dọ̀ ọlọ́run o kò ní pẹ́yìn náà lòdì nítorí pé ibi ti gbọ́n láyé afọ́jú wọ́n yarọ kì í pé kí wọ́n mọ̀ gà nígbà wọn mọ̀ pé eléyìí nǹkan ló tún ní àwọn lárí so bàbá yẹn lọ́lálẹ́ tó bá tó wá kírun iṣẹ́ ìtàn yóò máa ka àwọn ọ̀wá ìdùnnú ọ̀wá ìdùnnú nǹkan bíi seventeen principle ńlọ́dà gbogbo fífi Abu Hanifa padà sí ìjọba láti máa tó ń sìn gbogbo fífi ló ti mọ̀. síbáàtì wá kírun sí ẹ̀sán lè má mú mi ní mọ́tíláṣí rẹ̀ síbáàtì wá kírun sí ẹ̀sán wọn àjò níbi kan ní mọ́tíláṣí yóò ti rí pé gbogbo yẹn ti jáde ní mọ́tíláṣí afọ́jú nípa yóò wò pé gbogbo yẹn ti jáde ní mọ́tíláṣí màá náà ni wọ́n abẹ́rẹ́ sí ní memorize yìí gbogbo àwọn píríncípù tó tó dá síkú àbọ̀ hanifa padà sí yẹn. bẹ́ẹ̀ lẹ́nìkan náà ṣàfihàn àgbúrò rẹ̀ ntí ìtọ́kùn náà ṣàfihàn àti yìí o ọ̀rọ̀ wa ṣáàbù wa bẹ́ẹ̀ so wá wíra rẹ̀ mẹ́ni wíra rẹ̀ mẹ́ni ní mẹ́tíláṣí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní memorize kìíní yẹn. tòlóòtọ́ ìgbà tí afa tí òun iṣẹ́ ìtẹ́ńbẹ́ yẹn ó tí ó kó tí wọ́n bẹ̀rẹ̀ sí memorize ẹ̀ kọ́ memorize ẹ̀ lórí ẹlẹ́ẹ̀keje ìní kọ́ bá gbé bàbá tó wá bí ọ̀rọ̀ gbọ́ nínú ẹni tó gbéra wọn ìlànà àfúrásẹ́ nìkan ti wọnú mọ́tíláṣí o kó máa ti pọ̀ pa wọn wá ibi tó wà àti wọn fi débi tí kótó ni wọn bẹ̀rẹ̀ ló túlẹ̀ méje tó wọn gbọ́ òun wá ti torí rẹ̀ bí amájáàbò lè má mi ṣẹ́fẹ̀ẹ́ padà sí the fàáìdà àwọn pé ọpọlọ wọn ti látùtù eléyìí túmọ̀ sí wípé àwọn olùmọ̀ ńlá wọn wà nínú àwọn olùmọ̀ ìṣẹ̀rí àìdá níta wọn kàn fẹ́ lómi ni kókó mọ́tò kó wọ́n ṣẹ́fẹ̀ẹ́ yẹ kò fi wọ́ọ̀ṣì. إمام Shafi'i rahmatullah ìgbà tí wọ́n padà sí ìjà ọ̀rọ̀ rẹ̀ yí padà nítorí ọ̀rọ̀ ń sọ tẹ́lẹ̀ ní ọmọ ẹni tó ti fi síra kan fún wa àrísà rẹ̀. so àwọn fatawa tó ti fi tẹ́lẹ̀ ìgbà tó dé ọdún mísírà ó pé àwọn ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní tún sọ yìí síra nínú síra rẹ̀ gan-an ó láwọn nínú síra rẹ̀ ní ọ̀dọ́ mi. so ọsọ ọkàtẹlẹ oṣù ti sọ mí nìsín ọsọ ọkàtẹlẹ oṣù ti sọ mí nìsín torí àwọn sọ pé ẹṣẹfìrí òfin kọdí ẹṣẹfìrí òfin jẹbi torí ẹni tó ń tọ́ ọ rahmatullah ní sọ́rọ̀ àwọn al-Majmu' fi Sharh al-Muhadhab al-Shirazi ní gbogbo madhhab al-Shafi'i gbogbo ní Shafi'i sọ pé qadir laysa alayhi al-fatwa wọn ti fi ṣe fatawa àti nínú àwọn masáyìí ti ń bọ̀ yìí. ọwọ́ yìí tí wọ́n fẹ́ kù tí wọ́n tẹ̀lé bí wọ́n máa fi ṣe fàtàrà náà ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ tẹ́lẹ̀ ìmáàmù ìmáàmù Nawawi ṣàlàyé rẹ̀ fún. sọ àmọ́ tí wọ́n tó kúrò Ṣafi'i yóò fi wọ́jù wọ́jù yẹn òun ní ọ̀rọ̀ tí àwọn ẹni tó ní gbìyànjú nínú àwọn ẹni tí ń tẹ̀lé Ṣafi'i sọ. àmọ́ tí wọ́n sọ lọ́rọ̀ sí wọn ọ̀rọ̀ pé wọ́n fẹ́ píńsípù ìmáàmù Ṣafi'i àwọn ti rí wọ́rọ̀ bẹ́ẹ̀ sọ léwà irú ẹ̀ náà ń pè ní wọ́ọ̀tì torí rẹ̀ wọ́ọ̀tì wọn náà tún wà lọ́dọ̀ àwọn hanabila wọn ti ń tẹ̀lé ìmáàmù ahmed ibn hanbal ṣùgbọ́n kò sí nǹkan kan tí ń jẹ́ wọ́ọ̀tì lọ́dọ̀ malikiya kò sì sí nǹkan tí ń jẹ́ wọ́ọ̀tì lọ́dọ̀ hanafiya torí ẹ̀ tó ọba lè wá tó ọba rí láti gbọ́n lẹ́bùn gbogbo tí àwọn hanafiya kò mú kíní kan wọ́n sọ pé wọ́ọ̀tì nínú síra malikiya o sì wà nítòsí rẹ olùbẹ̀rẹ̀ sí wà wípé nǹkan kan o tí wọ́n ń pè ní wẹ́ẹ̀sì lọ́dọ̀ malikiya kò mú wa. so eléyìí ó jẹ́ ọ̀kan nínú bí àwọn Ṣàfi'í yíyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmáàmù Ṣàfi'í sọ wọ́n ní bí a bá ti wọ́n mi sí ìtọ̀ ọmọdékùnrin tó ti tó yàtí ọmọdébìnrin ẹgbẹ́ bá ti fi ṣe mu wa àti ṣiṣẹ́ bẹ́ẹ̀ eléyìí ṣe déédé. ọlọ́kẹ́ra ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí náà ni ọ̀rọ̀ Imam Ahmad rahimahullah oní ọ̀sẹ̀ pé káàná lè ti ṣe yá ọ bẹ́ẹ̀ náà láàyà. kíkín ànábì yá nǹkan àwọn àpapọ̀ àpapọ̀ àpapọ̀ àgbádùn yẹn o. sọ eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn ẹ̀rí tí wọ́n ń pè ní nínú àwọn ẹ̀rí tó bí ìmọ̀tàkùn ní fòrókò ìfọ̀kìyà nínú àwọn ẹ̀rí tó bí ìmọ̀tàkùn ní fòrókò ìfọ̀kìyà títí àwọn nǹkan méjì tó jọra wọn ní gbogbo ọ̀nà tí ìdájọ́ wọn ò sì jọra wọn. sọ́nà ọ̀gbọ́n fún wọn sọ́nà da ìtọ̀ ọmọbìnrin sínú gòkè ọ̀wọ́ta wọ́n da tọmọkùnrin náà kékeré sínú gòkè ọ̀wọ́ta míì èwo ni èsì tọ̀ ọlọ wọn kọ yàtọ̀ ni òórùn kọ ọ̀dà tó yọ yàtọ̀ bóòwò àwọn ìṣeré àtàkì yàtọ̀ láàrin nǹkan méjì tó fi gbogbo nǹkan jọra wọn ọ̀nà tó lómi lè sọ pé contradiction ọ̀nà táwọn ti sọ pé àwọn fẹ́ fi ṣẹ̀rí àná rẹ̀ ọ̀rọ̀ bá ní contradiction in your understanding because you know nothing and you are nothing. Mama, later bí ṣe later bí ṣe. Ah, Eléyìí wọ́n fi hàn wá ike ẹni tí ń sọ kí contradiction ọ̀gbẹ́ nu ṣẹ̀rí àlè òkè. Torí rẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀ tí àdìsí ń tọ́ka sí wọ́n lò ní dájú síkè. Àgbo ìdajì sọ́kè torí rẹ̀ alimami zarkashi rahimahullah nínú tíra àwọn àkókò wáyé wọn ní idil fiqhu sam'un wọkọ fíkú èsì nǹkan kan àti kápọ̀ àpọ̀ kápọ̀pin. ẹ ti dínú ṣẹ̀rí àyè kí kankan méjì pọ̀ ló ti fún yàtọ̀ síra wọn. gẹ́gẹ́ bí ìfi ṣe yà kan méjì tí wọ́n jọra kì í yà nǹkan méjì tó jọra wọn kì í sì fa nǹkan méjì pọ̀ tó jọra wọn. ìyẹn yẹ wò nísìnyí ẹ̀ka sọ pé àbòsí pa bóòlù obìnrin sì máa gbàdá ju tọkùnrin ọgbà ní ogun wàkúlò wa ìdínmínhùnmá ìnsàánù èkíní kejì wọn kọ èèyàn ni báwo ni sẹ̀rí àtúnṣe pé tẹ́ bá bímọ ọkùnrin kẹ́ àgbò méjì tẹ́ bá bímọ obìnrin kẹ́ pa àgbò kan wọ́n ní tradition. báwo ni sẹ̀rí àtúnṣe ìpín kẹ́ẹ̀ bá ń wẹ́lẹ́ kó tó kọ́ ọkùnrin lẹ́yìn ọkùnrin lò nípa nípa tó jẹ mọ́wọ́ ọkùnrin méjì. lórí tá a bá ti kan tó ti kọ́ àwọn yòókù tá a obìnrin wọn omi lò obìnrin ti dípò tọ wọn bá yarí wọn gbà mú wọn ní gbogbo ohun èèyàn náà ni wọn wọn ti fa ọlá ti fa fa torí tó fa kù bẹ́ẹ̀ torí pé wọn wọlé ìfẹ̀dẹ́kẹ̀rọ ọkùnrin ọ̀dà bíi obì ẹni tó bá lò wọn gbà bẹ́ẹ̀ ó pé ká pè ní mista mista halimati yóò bínú àbí òyìnbó kí ọ̀gbẹ́ni Halimatu yóò bínú àbí òyìnbó yóò bínú arákùnrin Maimunatu yóò bínú àbí òyìnbó yóò bínú. lọ ikú ọlọ́dún tí Halimatu kí wọ́n wọ́n dùn sí kí wọ́n kó bìnrin lò wá bí èso bìnrin obìnrin wàhálà ìyàtọ̀ ń bẹ ní tí yàtọ̀ bá ń bẹ láàrin wọn ní sẹ̀rí àmọ́ òfin ní tí ò bá sí yàtọ̀ láàrin sẹ̀rí àti ìfún wọn. yàtọ̀ náà ní yàtọ̀ tó láàrin tó ọkùnrin àti tó obìnrin. àkọ́kọ́ àmọ́ bàbá àmọ́ aládìsí ti ṣe yàtọ̀. ayé bí àdìsí tó sọ pé oúnjẹ àlẹ́ ìṣòro àti ìṣòro àlẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ tá a bá jẹ́ kọ́lá jẹ́ ọmọ lóko kọ́ rárá kọ́lá jẹ́ ọmọ àkúnmí kọ́ ọ̀nà ẹ̀sùnfẹ̀ gbogbo ẹ̀kúnmọ́ gbogbo ọ̀kọ̀ kan ní ọkúnmọ́ kí ló kọ́ rẹ̀ ẹnìkan tó fún yín àti ẹ̀rìn ẹran ní gbogbo ẹ̀ka ẹ̀wá wò kán bẹ̀ nítorí tọ̀ náà tòṣèré àti ìyàtọ̀ láàrin wọn torí pé kí ni bẹ láàrin wọn ìyàtọ̀ ẹlẹ́bi sọ̀rọ̀ wá àdìsọ́nà ní ọ̀rọ̀ pa gbogbo ajá ẹ bẹ̀rẹ̀ sí ní pa gbogbo ajá Mẹ́dínà ẹni tí ẹni tí wọ́n gbà káwọn sáré bá ti yọ ajá máa jágun túlẹ̀ wọ́n ti ara nínú tó ọ̀rẹ́ àti dídírí kiri à yàrá sọ̀rọ̀ máa bá lọ ẹ̀sùwọ́dì mìíràn àbíyáwó. kí ni àti ọdún tó bí àti dídírí ajá náà ló gbọ́n ọ̀rẹ́ à ẹ̀sùwọ́dì bẹ̀rẹ̀ ìmọ̀ ṣe ìpa ètò dúdú kiri kiri èṣù ni ó yàtọ̀. ọ̀gá rẹ̀ gbogbo tó àmọ́ wọn ní àti èṣù ni káwọn ayiri rẹ̀ wípé ẹ kí ló dé tí wọ́n fi pé ah, ẹ̀sẹ̀ mẹ́rin náà irú rẹ̀ rí púpọ̀ nínú sẹ̀ríà tuntun sẹ̀ríà ti yàtọ̀ láàrin nǹkan méjì tó dàbí ìgbà tó jọra wọn ṣùgbọ́n tó ti kó fi wọn kọ́ yọ yàtọ̀ sí wọn. eléyìí náà nígbà àtàlẹ́sà ife ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àti obìnrin. ọ̀rọ̀ ó ti kẹta wọn ta bá ti wọn mi sí gbogbo ẹ kò burú wọn ta bá ti wọn mi sí gbogbo ìkíní kìdí tán kò burú ó burú o eléyìí ọ̀rọ̀ náà làwùjọ ayé mi ṣùgbọ́n burú ọ̀nà bí ọ̀sẹ̀ fúnpa wọn mi sí gbogbo ẹ. tọ́ wọ́n ní kí àwọn mi sí ìtàn ọmọdékùnrin wọ́n túmọ̀ sí pé ìtàn rẹ̀ máa ní ìtàn rẹ̀ máa ẹ̀gbin náà ní ìtọ́dọ́gba dùn ní fẹ́ gbìn ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà pa máa títí mọ́ra nípa tiẹ̀. tuntun máa ń ti ẹ̀wọ̀n mi sí ilé ìtumọ̀ sí pé ẹ̀wọ̀n mi sí ọba sì wọ́n mi sí ọba àrùn ẹ̀sìn àmọ́ ìtàn lẹ́fọ̀ tí ọba àpò mi sí tó àrùn ẹ̀gbó ẹ̀sìn ní pọ̀sẹ̀ tí o ẹ̀gbó ẹ̀bá ti gbó ẹ̀wà ìtọ́ ọmọdébìnrin tẹ̀fẹ́ fọ̀ nígbà tí ọba mi sí ẹ̀gbó nígbà tí ọba gbó ẹ̀sìn àrùn. òkè sì ṣe dandan ní pé kẹ́ẹ̀kùn ẹ bá fún ẹ lẹ́nu bẹ́ẹ̀ bá sì fún ẹ náà lẹ́nu. ṣe eléyìí túmọ̀ sí pé kí ni táwọn olùmọ̀ sọ kíkẹ́ jẹ́ ìyàtọ̀ láàrin tó obìnrin àtọkùnrin lọ́kà tá mẹ́rin sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ń ṣiṣẹ́ ìyàtọ̀ láàrin wọn. ó ní kí wọ́n ní tí ọmọdékùnrin. wọ́n ní ìtọ́ tiẹ̀ kì í rùn bí ti ọmọdébìnrin ọ̀láìsàn bí ìtẹ̀lé ọmọ ọ̀tẹ̀ kì í sì yàtọ̀ yẹ kó lè jẹ́ kó náà ló bí kí ìdájọ́ yẹn yàtọ̀. wọ́n sọ fún nítorí pé ọkàn àwọn èèyàn máa fẹ́ gbọ́ ọmọkùnrin ju ọmọbìnrin lọ tó bá jẹ́ pé gbígbé ọmọkùnrin ọkàn wọn kà mọ́jọ ọmọbìnrin lọ ẹ wá bí ọmọkùnrin tí wọ́n gbé wá bí wíṣọ tí wọ́n tọ̀ fún wọn lára láti fi máa ń kí àlùmọ̀tòkọ̀tò ìtẹ̀sílẹ́bù tẹ̀sí kó wàhálà wọn bí bọ́ torí ẹ̀ ẹni tó yẹ kí wọ́n máa gbé pọ̀ yóò sì máa tọ̀ fún yín lára gbogbo ìgbà ẹ̀mọ̀ àwọn mi tó ìjọba ẹ̀ka láàrin lẹ́ẹ̀ máa gbé ẹ̀ máa pọ̀ wọn nù ẹ̀ máa pọ̀ wọn nù ó sì ní túmọ̀ sí pé ẹ̀mọ́ kúkú máa gbé wọn ẹ̀rọ kí bá mi yẹn kún ọ̀kẹ́ láti jọ pé púpọ̀ lábọ̀ mi ẹ̀rọ kí ló kó kọ́ ọmọ bí mi ọgbẹ́ nǹkan rẹ lọ. so eléyìí náà lẹ́yìn sẹ́fì fọ́ọ̀kìn mọ́ ásírì èyí sì yà pọ̀ tó lè jẹ́ kó ló lè mú kí ìyàtọ̀ wà nìsín yẹn. àwọn mi sọ pé ẹ torí pé tó pa ni pé tí ọmọdékùnrin ọba tọ̀ báyìí tọ̀ tí ọ lọ. wọ́n ti tó gbé ọba tọ̀ yọ lọ sí àbí kọ́kọ́ ká wọ́n ilé kọ̀ọ̀tù rẹ̀ wọ́n nítorí ẹ̀kẹ́ fọ́ gbogbo ẹ̀ ló ti tẹ̀lé fọ́ọ̀kì mọ̀tẹ́. الحديث وروده في حد ذاته علة wíwá àdéhùn nǹkan fúnra ara rẹ̀ ó ti tó ní sábàbí tó yẹ wa ó ti tó ní sábàbí tó ń torí de eléyìí báyìí ó fi hàn àpétọ ọmọdébìnrin àti ìtọ̀ ọmọkùnrin ìdájọ́ sí ó rọ̀ mọ́ láìsí àǹfààní bẹ́ẹ̀ náà tètè púpọ̀ nínú rẹ̀ ní kẹ́sì islam ẹ̀sìn mara ẹ̀sìn tí ọ̀gbọ̀gùn láàyè ni àwọn ọmọdé kékeré wa ká nífura sí ìgbà tá a bá gbé wọn lọ kí wọ́n jáde lára wọn nítorí kálíbà ń jẹ́ pé ńgbà tá a bá kírun ẹ̀gbin lánàá fi kírun àwọn ọmọdé kékeré wa tá a bá gbé lọ ká mọ̀ sọ́kùnrin àbóbìnrin wọ́n ti ń jẹun àbí wọ́n ti jẹun tí wọ́n bá ti jẹun tí wọ́n bá tọ̀ sí wa lára àti rí pé tó bá jọ ọmọkùnrin ní kọ́ àfàmìtì ni àfàmìtì tí tòtò bá jẹ́ ọmọbìnrin ni wọ́n á pín sí tí ó fi rin dáadáa á wàá gbó tó bá wà wúkà lóko kó fún tó bá wúkọ náà fún tó láti sì mà wípé òfin ló mélé yá kìí sàwa là ń ṣe yàtọ̀ là ń ṣe yàtọ̀ láàrin àti òsì yàtọ̀ láàrin òfin ọlọ́run ló ṣe yàtọ̀ láàrin wọn ìwàgbọ́ òdodo yìí sì bọ́ lọ́n kì í bá nàbì sallallahu alaihi wasallam kì í bá wọn fọ̀rọ̀ kí ló dé tẹ̀ fi sọ báyìí kí ló dé tẹ̀ sọ báyìí àwọn ọmọ yàtọ̀ láàrin wọn tí wọ́n bá yàtọ̀ láàrin wọn ó túmọ̀ sí ọpọlọ rẹ tutù ni so ọpọlọ rẹ ti tutù kìí ṣe wàhálà ju pípa ọbẹ̀ lọ lọ kó kọpọlọ rẹ so àmọ́ pé wọ́n wá pé ẹ ọ̀tẹ̀ lófin ọlọ́run nítorí pé wọ́n ọmọ yàtọ̀ láàrin síra rẹ o. ọ̀ ǹjẹ́ tí kọ̀ láti wọ́n sí ọmọdékùnrin tí ò tí ì máa jẹun tó ṣe pé fífọ̀ nù kí ìgbà tó ti gbádùn á sọ pé ìtayẹnu aláwà fún un nítorí pé bọ́lá bí sọlá ẹ̀sán náà sọ ní kíkọ́ ọ̀kan mi sí wọ́n sọ yìí pé kó lè kíni wọ́n sọ kíkọ́ ọ̀kan mi àmọ́ kò sí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí kò ń fẹ́ tí kò nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ọlọ́kọ́ ni á sọ yìí pé alùwọ́sùlù nọ́ọ̀ṣùn wàrọ́ṣùn wàzíyàdà bíbọ̀ tó ọkọ fífọ́n mi sí ni àlékún torí rẹ̀ ó tó àwọn tó wá kó sí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ah fífọ́ mi ti lásán tó a sọ pé ṣíà gbólú ìtàn ẹnu àláwà fún so nítorí ìdí eléyìí báyìí ọlọ́run ọba là ń bẹ̀ fún àwọn orúkọ rẹ̀ tó dára jù tí àwọn àrùn rẹ̀ tó ga jù tó sọ alọ́kan náà ń ti gbọ́rọ̀ tí ìfètò rẹ̀ wà jù nínú rẹ̀ ṣiṣẹ́ ọlọ́run akó sì ń pẹ̀lú yín lọ́kàn náà tó gbàgbọ́ yìí fún nàánú فروا سنة النبي محمد صلى الله عليه وسلم وسوى مع الجنة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب òbí ọlọpẹ téèyàn gbéra yàn lẹsẹ yẹn àbúrò téèyàn fẹẹ gbé náà ó ti mẹ sí unfortunately ṣá ló ṣá ìṣẹ̀lẹ̀ ṣàṣẹlẹ̀ pé ó rí ezra amin ezra ṣá àti kí ni ìṣẹ̀lẹ̀ téèyàn lè ṣe sí i. our conference our snap wà lẹ̀ fún ọ pé kò dá kọ́ máa àfẹ́ snap kí la lè ṣe sí irú ìṣẹ̀lẹ̀. alhamdulillah èèyàn gbé àbúrò rẹ̀ lẹ́sẹ̀ nǹkan tó wá dé sábúrò ẹ̀jẹ̀ yẹn wá rìn òní mẹ́rin lásán kò sí problem èèyàn fọ́nù èèyàn fọ́nù dáadáa èèyàn fọ́nù tí kọ́lọ̀ rẹ̀ fi kú lára lásán yẹn tí kọ́lọ̀ bá kú tí àbí tí kọ́lọ̀ bá kú tó òun ò kú kò sí ìṣòro mẹ́ so èèyàn fi kẹrin so ṣùgbọ́n wọ́n ń yàyàn fọ́tò ní àyè ibì kan èèyàn sì bẹ́ẹ̀ nìkan kọ́ yàn fọ́tò so wọ́n ti ya fọ́tò rẹ̀ gbàtí ètí ti wọ lọ bẹ̀ wọ́n tí wọn náà sì ní ní kí wọ́n mú wá ń gbà wọ́n ti yá wọn àmì bẹ́ẹ̀ lọ́kọ́ mẹ́jẹ pé wọ́n sẹ́ lọ torí kó wọ́n bẹ̀ ní kankan ọ̀ràn wọn ẹ̀ tó bá sì lè fọwọ́ bojú nígbà tó ń yà wọ́n yà bẹ́ẹ̀ kò sí tó burú ń bẹ̀ lọ́sà sọ̀rọ̀ kan tó ní bàbá ẹ̀ káwọ́ kó o lè ju kékin afẹ́ yà yín àwọn ọ̀bẹ yín nà. ọlá tó tẹ̀sí kí ni àwọn ẹ̀rí tó. ìsọ̀kọ̀ àwọn gbogbo àwọn ẹ̀rí tí wọ́n lọ mú wa kò fẹsẹ̀ rìn lẹ̀ apá kan náà olùmọ̀sọ kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tí ọ̀sàlẹ́sà ní kò fẹsẹ̀ rìn lẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ń sọ̀rọ̀ ẹnu mẹ̀jọ́ ìfẹ̀tẹ̀ àwọn pé kò sẹ́ni tó mọ̀ nípa rẹ̀ gan nínú Immatul Arba wọn wọn sọ̀ parẹ̀. tí bẹ́ẹ̀ wá ti mọ̀ pé tí wọ́n máa ṣe káyé pé ní lára màmú wọn ò ka pátá tí máa lò sí sọ́dọ̀ òkú lọ sí ìdúró. kí ló lè tí ọkà. báyọ̀ ti lọ́rọ́ lọ lórí ọ̀rọ̀. kò sí wàhálà yóò tún ra kàn kí. Ọlọ́pàá ń bèrè pé kí ló fà. Torí tó bá ti kọ́ pé kó tó dé limamu ti rò kó lóde ẹnì kan oníkọ káfáṣọ fúláàsì kírun inṣàlá ìnira káyìn àmọ́ ní ìsìn lẹ́yìn nkaramba ní lásán nǹkan mi lọ́ fọkàn sí lórí o náà àwọn wà tó máa ń sábà ṣẹlẹ̀ láwọn sẹ́ẹ̀lù wa fún mi sọ bóyá àwọn tó yẹ fún mi ìjọba àwọn táàgbé muslim sọ àwọn èèyàn máa ń ṣe bí dẹ́gbẹ́ wọ́n máa ń ṣọ́ àwọn ọmọdé rẹ̀ bí nígbà míì tí wọ́n máa láwọn ṣe màtíkì fún bí lẹ́yìn pé gbà àwọn ẹ̀mí máa rẹ̀ màtíkì náà láwọn ṣe fún ìwọ́n dárí nígbà míì tí wọ́n yọ igba láàárọ̀ àwọn ẹ̀rọ akéèdì tí wọ́n náwó irú àwọn ọ̀wà yìí ṣé ó ní ṣe pẹ̀lú kọ́tà rẹ̀. alhamdulilayi náà ti mọ̀ pé kọ̀ dà ní àbọ̀n náà ti máa dáhùn rẹ̀ pé nídìí ká béèrè rẹ̀ torí pé náà fi ṣẹ̀rí à òfin kan sọ fún wa pé ọ̀gbọ́n yorùbá gbogbo nira ọ̀tọ́ ọ̀pá ìrẹ́ lẹ̀ láti rí ṣe fún mùsùlùmí ẹbí ẹ̀yọ́ ẹni tó ń nílà àgbàdàn ẹni máa tẹ̀sí dípò ìwọ tó bá lè gbà wọ́n lẹ̀ kọ́ gbà wọ́n lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ̀yin náà sọ pé ẹni tó ṣe àwọn olókùn kàtà ń tẹ̀lé wọn ò lè mọ kí nǹkan kan tọ́ sọ nítorí délé báyìí àwọn ọmọ ló ní wàá rìn àmọ́ ẹ mọ́tẹ́l mùsùlùmí wa tán ti ń náyà pé kìnnì àwọn gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ pé kìnnì àwọn gẹ́gẹ́ bí ọmọ kíw rẹ̀ ọmọ kíw gan ó lófin wá lẹ́yìn náà ó ti mọ̀ pé òwe yẹn gan náà bá ti kẹ́ ká kẹ́ fi rí fẹ́ rí so ọ̀nà tó gbà ní ìjọba bá parí èèyàn lè má rí tẹ́ tí ẹ̀ máa wá rántí ẹ̀ nìkan tó ti lẹ̀ rí sẹ́wọ́n pé èpè burúkú lè yọ ọ̀nà tó tẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ mi sàwọn ọmọ yẹn ní ìsìn wọn mọ̀ sàfaradà láti gbégbá pẹ̀lú ẹ̀rí pé bóyá tí wọn bá yarí ó lè gba fíútsọ̀ mi jẹ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tó bá rà tó bá kọ́ ọ̀rọ̀ àparí sí ìtẹ gbogbo yín náà rẹ̀ sí pẹ̀lú èpè tó náà. Mọ́sàn mọ̀ pé ṣẹ́rọ̀ pé kí ni ìdájọ́ ẹran tí kì í pẹ̀lú aṣọ bí àti singlet fẹ́ pé ó sì dé ìlú ìlú. Ìkejì ni pé ká ní ọmọ ìyá kan ń ṣe nǹkan ó bí ọlọ́run wá kẹ́ wá ló fẹ́ nọ́ṣá ó ṣàfẹ́ ṣe pé a náwó pébọ̀ kò sí kò sáà ní ìnáwó tàbí náà ọ̀dẹ̀ tó wá mú aṣọ ó jẹ́ abílé bàbá ń kàrà àbáwọn ọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ pé ọ̀kan ṣàkóhùn ẹ̀ wọ̀wọ́ pé ṣé ilé bàbá mú ra aṣọ yẹn àbí ṣíṣe. alhamdulilayi wọn ní kí ni dájú ẹni tó kírun pẹ̀lú singlet àti tó burú mbẹ ẹni tó bá kírun pẹ̀lú singlet tí ó sì jẹ́ pé nǹkan ti bo ìsàlẹ̀ rẹ̀ kọjá ọrùn kún ṣòkòtì tó burú mbẹ torí pé mo fi hàn án anabi sallallahu alaihi wasallam ó kọ̀ fún aláti pàtó kan kí irun tí ò déjìká o tí eléyìí déjìká tòṣùgbọ́n tó bá gbé singlet ìta àmọ́ ẹ̀ tí màá lókun lásán tí ó di èjìká mọ́ eléyìí tí ẹ̀ máa fi kírun kò sí tó burú nínú òfin pé èèyàn fi aṣọ kírun ṣùgbọ́n ń tọ́ka sí pé gbígbà tí èèyàn ò ní àkàfún ọmọ wájú ta ló ń dúró sí wájú ọlọ́run wọn wà wọ singlet tí wọ́n ti pé bí ìgbà tí èèyàn máa ń ṣe ṣe ni ó ti lásọ mí kódà. tó lẹ́yìn náà ọlẹ́sì kan lọ bù fún ó sì fẹ́ sì náà kò ní nánà kùnà ọwọ́ a máa sọ lẹ́yìn náà lè bá a máa sọ bá a máa sọ pínpín bá a máa sọ pínpín ní gbogbo eléyìí bẹ́ẹ̀ náà wàhálà kankan láàbọ̀rọ̀ alọ́run lásán ẹ̀rẹ́ ìgbẹ́ bẹ́ẹ̀ tó àmọ́tọ́ bá lówó rẹ̀ tí ò gbọ́n lápá náà. bóyá àwọn tàbíṣẹ́ prime èèyàn ní tàbíṣẹ́ prime sí ìlú náà tàbíṣẹ́ wa gáàsì ẹyàn wà tàbíṣẹ́ tàbíṣẹ́ rí pọ̀ òun tó bìjẹ́ pọ̀ èyí tí wọ́n tàbíṣẹ́ òun kéré sí àgbèrè ara wọn nígbà láyé translation is the Quran translation of the meaning no not the Quran itself. Ìrèdè ilẹ̀ Quran náà lọ bẹ lórí gbogbo ní Quran náà ìdùkọ́lá àwọn bẹ́ẹ̀ bí jù ẹ̀ tó ti bèrè ti bèrè ẹ̀ tó ti bèrè. lẹ́yìn lẹ́yìn àsìkò oorun kí lọ́kàn yìí ni kí lọ́kàn yìí. torí ìbéèrè ti yín ìbéèrè mi kí ni ìdájọ́ kéèyàn máa kírun lẹ́yìn àsìkò òun jàmá. sébèrè yẹn wọ́n ń bọ̀ yẹn kí ni ìdájọ́ máa àsìkò òun ti bọ̀dé náà mọ́sálásí ò bóyá lọ mọ́sálásí wọn ò tètè rí. àmọ́ wọn rí kọ́kọ́rọ́ wọn wó mi tí wọ́n fi sàlọ̀ láwọn ò àsìkò ọ̀run ti lọ dábàá wọn lè jàmá. wọ́n tó wọ́n wà lórí ìrìn àjò wọ́n ń lọ lórí ìrìn àjò ẹ ṣe ṣe ṣe kí dírẹ́bù ojú kò dù àsìkò ọ̀run ti lọ àsìkò ń bọ̀ wọ́n ti mọ̀ṣẹ̀kẹ̀ ṣé dáhùn ṣe ìbéèrè ẹ̀ apán apán kí àwọn èèyàn kan kò sídìí wà kọ̀ọ̀kan fún wọn kò sídìí wà kọ̀ọ̀kan fún wọn wọn kàn bọ́ọ̀lù kan ni sọ̀rọ̀ gbà tó ń sọ àwọn fẹ́ wo ninety minutes yẹn wọ́n tún fi minute ní ìtúnkún gbogbo àwọn wo kàná ó ti wá di pé ìran ìran ìran app ó ti wá di kásìkò iṣẹ́ àìtó wọ́n wá fẹ́ tún kí ìran app yẹn jẹ̀ máa àbí òye wa pọ̀ nítorí pé bíi màáfíà láti náà lọ rọ̀ nítorí sẹ́lọ̀ àìtún kan lé káwá fún láàyè tí ó jẹ bẹ́ẹ̀ kankan ìyá lọ́yẹ̀ kọ́ jẹ pékin tó fi hàn ráàyè pé ó ti fi jẹun. láti ẹ̀kọ́ kọ́ bí náà ní kí ló dé tó patrick gan tó ti fi fóònù wọ̀ ó ní ah, bọ́ọ̀lù tí mo wò ní ah, ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan ó ti fi pátí átìrì nǹkan ọ̀ràn mọ́ ọmọ yẹn náà fi làlá lọ bóyá ètò pé ò ní kí má torí ká mẹ́rí tó à ọmọ yẹn náà fi làlá lọ ọmọ aṣọra àfọwọ́ bóyá ẹ̀rọ pé kò ní ti sọ̀lá mọ́ lọ́jọ́ bó ṣe jẹ́ torí pé àmẹ́rí kan tó sọ yìí pé ọwa frankly lórí pé ẹni tó bá bá máa fi rán ọkọ̀ tán àmọ́ kí wá lórí kí òun lákòókò rẹ̀ ìrún wa ló ẹ̀rí wa lórí sẹ́ni tó bá gbàgbé fi ìrún lẹ̀ àbó sùn lọ gbàgbé àbí ti wọ́ mi tíṣẹ̀rí àkàkùn wọ́n ti torí ẹ̀ fi ìrún lẹ̀ ó lè sọ. àwọn ẹni tí ò ní ti wọ́ bí ẹni kan nísìn wọ́n yóò fún àwọn ọ̀gá ẹ̀bọ̀ tẹ àná tó òun wá mọ̀ tó tó lọ́ ọ kí lónìí ni àbí kí lónìí tó kí á sùn àná ẹ àwọn ọ̀sibítọ̀ náà sọ bíbí á bísínẹ́sì wọn kò ní nítorí pé obìnrin rẹ̀ ọmọ àmà obìnrin rẹ̀ rẹ̀ bíbí ẹ̀rọ kékeré ló ní ẹ̀ bíbí bí tọ́lọ̀ ọ̀tà méjì ya wọ́n á ya ò lè kí wọ́n á gbé wọn ṣá torí délé o ti jẹ́ pé àbọ̀rọ̀ ẹ̀sìn wa kéré jàmá ẹ̀ máa ẹni tí ọba ìrún lẹ̀ kékeré dé ṣẹ́ẹ̀tì máa ń tí náà ṣùgbọ́n. tí wọ́n fi diwọ́ ló mọ ìyẹn sí ń lẹ̀ diwọ́ tó ṣẹlẹ̀ apá àtúlẹ̀ kí n jàmọ́ gẹ́gẹ́ bí Muhammad sallallahu alaihi wasallam jẹ́ tán sùn bíbí láti ẹ̀kọ́ jí wọn tó ń gbó náà lọ tó ń fi yọ wọ́n tó di pé wọ́n á sàkóbá wọ́n tún jẹ̀mọ́. yẹ́rọ ní ìlú àtúlẹ̀ wọ́n ti ṣe níjọ ogun kọ́ńdà ó ṣe pé ogun òjò fún wọn láì kí àwọn àrùn kẹrin àákùrẹ ń jẹma wọn tún ṣe ìkọ́mà wọn kí magrebi ń jẹma wọn ṣe ìkọ́mà wọn kí ìṣá ń jẹma torí pé di wọn bẹ náà. náà akọ kí lọ fẹ́ fi ṣe kí lọ fẹ́ fi ṣe kí lọ fẹ́ fi pásítọ̀ kò sí tó bómi ẹ̀ tó bá jẹ́ pé ọfẹ́ fi sí fọ́ọ̀m ọfẹ́ fi sí identity card ọfẹ́ fi sí passport rìn náà ọfẹ́ wá sí ọlọ́mọ káà wọ́n ní kọ́ ọlọ́mọ akún fi dọ́ọ̀mà àtọ̀sẹ́lómi bàbá sí inṣàlọ́ àmọ́ ò lábà sí inṣàlọ́ wọ́n bá yọ pé mẹ́wàá wọn ní ìdọ̀gbọ̀dọ̀ fọ́ mọ́kànlá àmọ́ kò burú kò burú kò nẹ́gẹ́tìfì tó fi jẹ́ kó o tún ní bùkátà ti lọ jókòó síwájú kámẹ́rà mọ́ láyé rẹ̀ negative náà lọ́mọ fún ọ sọ́mọ bọ̀ produce náà torí má òbí alẹ́ gbọ́wọ́ yọkọ dẹ́rù bí padà rẹ̀ títí kíláàsì tó bá mú mi ṣe ìwọ̀n kan tí kíláàsì bùkátà náà láti náà. Bẹ́ẹ̀ni, three thirty to six thirty ẹ̀sìn fẹ́ kírun àṣù náà ló ti máa ṣe sẹ́dídó wọ́kọ̀ sẹ́dídó wọ́kọ̀ ẹ̀sìn bó bá ti gbà náà ni. sábà àgbà mi wọ́n sọ pé tírí tí a ti tò sí fún ẹ̀sìn tí gbogbo ẹ̀ náà ló fi máa kọ̀wé ni. náà ti gbogbo ẹ̀ tó lódò làwọn ẹlòmíì ó lè fi tú àwọn máa ronú yẹ́n kò jẹ́ bírò kò ní mọ tí wọ́n kọ ibi táwọn ẹ̀rọ ọlọ́mi ti jáde lẹ́yìn one hour lọ́wọ́ torí délé èké sẹ́kíùs ló túmọ̀ sí pàtó àwọn tó pẹ́ títí tí three hours yẹn fi kí bákan méjì ni nínú kọjá pé ló don gbogbo wọn àbí kọjá pé ah nǹkan kiri ń pọ̀ wọn kọ wọn kọ wọn kọ àwọn ọmọ tí wọn ń ṣe ah! so bákan méjì èwo ni wọ́n bẹ̀. tó bá jẹ́ kó lódo ni tó bá kó lódo ni ó fi ràn ra rẹ̀ ọmọ àmọ́ fi ràn ra rẹ̀. يا أخي إذا لم تستطع شيئا فدعه وفارقه إلى ما تستطيع أما هو ما دوتي كيف نوكيه قول ju máàkì tó nípa tẹ́lẹ̀ náà ètò ti rọra rẹ̀ tó sẹ́ wọ́n pé wàá mú kan méjèèjì. àmọ́ ètò ti pé ìdáhùn ti ń kọ yẹ gbogbo ti ń kọ ọ́ nítumọ̀ àbí òye wa èrò kan bẹ́ẹ̀ ní òfin yunifásitì ntọ́pọ̀ fún ọ láti jẹ́ pé má tọ́ wọlé pẹ̀lú àlùwàlà nígbà tẹ́ ń ṣe dánwò lọ sí wádìí kan kí n kó sí ntọ́pọ̀ kó nínú òfin yunifásitì nàìjíríà káàbà o mo fi káàbà wá bẹ́ẹ̀ni tá a bá ń ṣe invigilation tó o bá ń kírun àní sọ fún ọkọ ọmọ kì ẹ jẹ́ bó ṣe jẹ́. Now, now ọkọ̀ fídíò tó náwà ọ̀tọ́kùnrin àgbẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wa sọ pé fídíò tẹlifíṣàn nǹkan kan yẹn so àwọn moving pictures ni wọn wọ́n tún tí ò dúró lójú kan náà ìgbà kan yóò rẹ̀ ìgbà kan yóò bànújẹ́ ẹ̀rín dùn yóò tún jókòó àbí ọ̀pọ̀ ni wọ́n ní òfin kankan yàtọ̀ sí dengue so ìsìnkú àwọn ìṣòro àti làwọn wo dengue tí wọ́n sọ pé kò burú kúrò láì kámẹ́rà photographer yẹn photography yẹn ẹ̀rí pé sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ láíláí sọ̀rọ̀ àti jẹ́ pé ọ̀bọ kàjẹ́ náà ni ṣé àìsí ah, ah, wàá fa dúró báyìí láíláí náà bẹ́ẹ̀ lẹ sọ pé yẹn di òsínú bọ́ọ̀tù wọ́n bá ti jòkó lọ́ọ̀bà rẹ̀ ẹ̀yin ò lè máa sunkún ọba sọ bẹ́ẹ̀ ni eléyẹn eléyẹn wọ́n ní òfin yẹn taba ṣùgbọ́n òfin tí wọ́n jẹ́ moving pictures yẹn náà òfin dè o kí òfin tó dè ní kí là ń wò kí là ń wò gbára tẹlifíṣàn kí là ń wò gbára fídíò nítorí pé nǹkan ni tó fi pé a lè lò fún dáadáa àti lè lò fún àìdá. bá a ti ń tí ò takùtọ̀ lọ́nà là ń fi wò là ń fi ń gbọ́ kò burú bẹ́ẹ̀ náà rẹ́díò tí bá jẹ́ kí n tó ta kótó náà lásán láti ń gbọ́ ó burú nítorí pé gbogbo nǹkan pátá láyé yìí báyìí tá à ń ṣe tá à ń gbọ́ tá à ń wò lọ́nà òbí wa lè bá rẹ̀ tó bá dọ́là ṣe yá ẹ̀yin náà ti mà pé tẹlifíṣàn a lè lò fún dáadáa a sì lè lò fàyà fídíò a lè lò fún dáadáa a lè lò fàyà lásán kọ́ ni dvd bàjẹ́ lásán kọ́ ni cd bàjẹ́ kakọ ni fídíò bàjẹ́ ńgbà mi gbàtẹ́ ti fi wọ́wọ́ kú wo títí ọlọ́wọ́ bá tó bá wọ́n wá tó ṣe títí wọn lórí túnṣe. ṣùgbọ́n ní ọlọ́run sì ní tó bàjẹ́ nítorí kó fẹ́ kí àyùkọ́ ti kọ́ wọn kó bá wọn dé dé irú ẹ̀sẹ̀ tí wọ́n fẹ́. sọ nítorí délé yìí ọ̀dà púpọ̀ ọmọ ọ̀rọ̀ kí náà fi ń wò. tó bá ń ké tẹlifíṣàn làwọn ò ní sìn wọ́n ń transmit wá fún wa ni. tí a ti wá rí pé nǹkan kan tó wà ń bẹ̀ kọ̀ ọ̀rọ̀ so ẹni tó kọ̀ bá tọ́lọ́ àwọn ẹ̀dá kìí wọ́n ní ìsìlẹ̀ ń gbọ́ wọ́n á fi àwòrán kan ẹ̀dá kìí bọ́lá tẹ́ fi máa gbọ́rọ̀ tó ń jáde ń bẹ̀ àbí wọ́n mú yẹn sí i. ẹlòmí wa ti akọ́mọ ah, fìyàn lára oko tí ah, wọ́n á lára àgbòrò fìyàn sára àgbòrò wọn náà kọ́. nítorí ẹ̀ kíyàn máa ma kí ni mò ń fi wò kí ni mò ń fi ń gbọ́. so ọlọ́nkọ́nà wà lọ́wọ́